pípọ́n ojú Àgbẹ̀kọ̀yà. Jẹ́nìlá! Jẹ́nìlá! Jẹ́nìlá! Jẹ́nìlá! Àgbáyé asọ́pá jáde lẹ́nìí. Wọ́n ní àwọn ọlọ́pàá àbáwọn kiri kan ní wọn gbọ́dọ̀ jáde àgbọ̀gbọ̀ bí wọ́n gbọ́dọ̀ jáde. Bí wọ́n dà! Bí wọ́n jáde tá a làpàdé. Kò ẹni tó lè kojú kìnìún nínú igbó. Àgbẹ̀kọ̀yà ń fi àsìkò yìí yàtọ̀ sí lẹ́tà tá a fún àwọn kábíyèsí wa a sọ fún wọn pé constitution yẹn ẹnìkan ò lè máa yẹn nìkan jẹ àwa la kàwé jù ní Nàìjíríà Haúsá kan ò wá lè máa jọ ìgbàléwa lórí lójoojúmọ́ lọ ká dákẹ́ constitution wa tí wọn bá lè tẹ́gbọ̀n wọn lè lo nineteen sixty láti gbọ́ bàbá owó lọ́wọ́ kí wọ́n jẹ́ ká jókòó ká ṣe constitution míì láì ṣe bẹ́ẹ̀ ààbò ah, ní sípò twenty twenty three o. àgbẹ̀kọ̀yà yóò tẹ̀yẹ ìṣúre ni. àtẹ òjágun Eh, ohun tá à ń ṣe lénìí tá a torí ẹ̀ dálé lórí ni pé kí ìjọba àpapọ̀ ìjọba nàìjíríà kó lọ bá ìjọba bẹ̀nẹ̀ àti ìjọba bẹ̀nẹ̀ àti nàìjíríà kan fọ orí koríko kí wọ́n fi Sunday Igboho sílẹ̀ Sunday Igboho kì í ṣe kírímínà. Sunday Igboho kì í ṣàpànìyàn Sunday Igboho kì í ṣe kidnapper Sunday Igboho ó ń gbìjà aráàlú ni nítorí pé insecurity yìí ó ti pọ̀ jù kò sábò tó péye ní Nàìjíríà ohun tí Sunday Igboho ṣe nìyẹn kì í wá ṣe pé ó ti wá di ọ̀daràn ìkíní ìkejì fuel price fuel price yẹn nípa epo rọ̀bì tá a lò kí wọ́n má try láti increase ẹ̀ kọ́mọ try láti increase ẹ̀ kọ́mọ try láti increase fuel price ìkẹta kidnapper kí kálukú sá lọ àgbẹ̀kọ̀yà ti jáde kí gbogbo kidnapper sá lọ ráúrá báyìí gbogbo south west gbogbo tó bá gbà la máa fún gbogbo wọn báyìí ìkẹrin ebi ń pa aráàlú Buhari ebi ń pa aráàlú èmi ò mọ nǹkan kan tẹ́ ẹ ṣe ẹ jẹ́ kára ó ní kára kára aláàrú kára dẹ̀ wọ́n tẹ́ ẹ bá kọ̀ǹtínú báyìí kò dáa ìkẹrin restructuring constitution tá à ń lò kò dáa constitution degree àwọn sójà ẹ jẹ́ ká ṣe constitution mi tẹ́ ẹ bá fẹ́ ti 1960. sixty ẹ lè mọ̀ ká lè mọ̀ continue kí ìyá jẹ wá. gbogbo boko haram lẹ ti fi lẹ̀ gbogbo boko haram lẹ ti fi lẹ̀ fi Sunday Igboho lẹ̀ Sunday Igboho ọ̀pààyàn kò ṣe nǹkan tẹ́ ẹ̀ bá wa fi Sunday Igboho lẹ̀ restructuring ó ṣe pàtàkì ẹ jẹ́ ká restructure Nàìjíríà ẹ jẹ́ ká restructure Nàìjíríà ẹ jẹ́ ká padà sófin 1960 àwa akàwé amọ̀ tí ń lọ ju gbogbo yín lọ. àfòfin amúnisìn àfẹ́kẹ́nìkan máa fẹ́rù kan ṣẹ́rú ajáde tán báyìí ní àbẹ̀rù yín o ọlọ́run ọba nìkan lẹ bẹ̀rù ẹ̀ lè pa àyàn kẹ́ ẹ tún jí ẹ̀ tí ẹ̀ lè pa wá ẹ̀ lè dàgbẹ́ kó yà mú olúwa ń gbọ́ tí ẹ bá fẹ́ ká jáde tán á jáde tán tá a tán pẹ̀lú yín. bẹ́ẹ̀ ni a bẹ̀rù a bẹ̀rù àwa ò gbọ́dọ̀ ẹ̀sùn wa. ìgbésẹ̀ agbègbèsẹ̀ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá àwọn kan wọ́n sá wọlé torí kígbésẹ̀ yẹn kan lè filẹ̀ kíákíá ìjọba Buhari wọ́n gba ẹ̀rọ tipátipá ni wọ́n gbà ó yàtọ̀ tó bá ní wọ́n mẹ́nìkan wọ́n fi sátìmọ́lé ó yàtọ̀ títí Sunday Ìgbòho. Sunday Igboho kò yìnbọn pa èèyàn kan báyìí kò dẹ̀ jí èèyàn gbé ó dáàbò bo èèyàn ni ẹ fi Sunday Igboho lẹ̀ kí nàìjíríà lè jẹ́ nàìjíríà. bí olóyè Sunday Igboho ṣe wà ní àtìmọ́lé yẹn ǹjẹ́ ó tọ́ láti sọ pé gbogbo ọmọ yorùbá náà ti sátìmọ́lé yẹn. wọ́n ti ti gbogbo yorùbá sátìmọ́lé because ìdí ni pé wọ́n continue láti máa fìyà jẹ yorùbá nítumọ̀ yẹn wọ́n dẹ̀ láà jẹ́ nǹkan kan àwa gan dẹ̀ ti rẹ́dì a dẹ̀ bẹ̀rù ẹnì kankan lẹ́yìn ọ̀wọ́ àwọn ọba wa wọ́n ti pọ́kẹ́ẹ̀tì wọn sápò a fẹ́ kí wọ́n fà àwọn ọba wa lẹ̀ láyé ìjọ́un ọba adéṣọjí ajérẹ̀mí ó ní general gbogbo western region kó ló dé ẹ jẹ́ kí ọba kó ṣe tí ọba wa ṣe dáa àwa la mọ̀ bá ṣe wá lẹ́kọ̀ọ́ sáàfin rẹ̀ ẹgbẹ́jọba stéètì ẹgbẹ́ fún àwọn ọba wa ìdí sí àwọn nǹkan tá a fi jáde nìyẹn. ẹgbẹ́ tó yà á. Yeah. Sir, we're not taking much of your time, sir. Sir, we're not taking much of your time. láti fi ẹ̀hónú wọn hàn àti láti pè fún ìtúsílẹ̀ olóyè